a kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin ọ́díò tẹ̀ ń gbọ́ yìí àwọn tó ń ṣiṣẹ́ olùkọ́ ọ̀fẹ́ lábẹ́ pọ́jẹ́tì tí à ń pè ní Haupt Amtliche Loste pẹ̀lú ìrànlọ́wọ́ ìlú Bayreuth ló mú wá sí etí ìgbọ̀yìn a dẹ̀ ń ṣe ọ́díò yìí láti rán wa létí àwọn ohun kéékèèké nípa ìmọ́tótó tá a lè fi bá orí àjàkálẹ̀ àrùn tá à ń pè ní coronavirus a ó sọ̀rọ̀ nípa ohun mẹ́wàá tó ṣe pàtàkì lórí ìmọ́tótó alákọ̀ọ́kọ́ ni fífọ ọwọ́ wa déédéé Ta ba bá padà sí ilé wa ẹ jẹ́ ká fọwọ́ wa ká tó sóúnjẹ àti ìgbà tá à ń sóúnjẹ lọ́wọ́ ẹ jẹ́ fọwọ́ wa Ta ba bá fẹ́ jẹun ẹ jẹ́ ká fọwọ́ wa Ta bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ ta bá dé ẹ jẹ́ fọwọ́ wa. tá a bá fọwọ́ fọ imú àbí tá a funkun mú àbí tá a sín àbí tá a wúkọ́ ẹ jẹ́ ká fọwọ́ wa tá a bá pàdé àwọn ènìyàn tó wọ́n ní àìsàn káìsàn ká tó pàdé wọn jẹ́ ká fọwọ́ wa lẹ́yìn tá a bá pàdé wọn tán ẹ jẹ́ ká fọwọ́ wa tá a bá fọwọ́ kan ẹranko ẹ jẹ́ ká fọwọ́ wa ẹlẹ́ẹ̀kejì ni bí a ṣe ń fọwọ́ dáadáa ẹ jẹ́ ká fọwọ́ lábẹ́ omi tó ń ṣàn ká fi ọṣẹ ká fi fọ gbogbo ọwọ́ wa dáadáa ká wá fi ọṣẹ ìyẹ́lẹ̀ sí ọwọ́ wa bíi àyà ìṣẹ́jú bíi ogún sí ọgbọ̀n ká fọ ká wá fi omi tó ń ṣàn ká fi ṣan ọṣẹ yẹn kúrò lọ́wọ́ ká wá fi táwẹ́lì tó gbẹ ká fi tó dẹ̀ mọ́ o ká fi fọ ká fi nu ọwọ́ wa ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ jẹ́ ká má fi ọwọ́ tó dọ̀tí ká fi fọwọ́ kan ojú wa àbí ẹnu wa àbí imú wa ẹlẹ́ẹ̀kẹrin ni pé tá a bá fẹ́ sín ẹ má jẹ́ ká sín àbí ká wúkọ́ láàrin àwọn ènìyàn ẹ jẹ́ ká bọ́ sí ẹ̀gbẹ́ kan tá a bá fẹ́ wúkọ́ àbí tá a bá fẹ́ sín tá a bá fẹ́ wúkọ́ tá a bá fẹ́ sín tá a bá ní àǹkáṣífù lọ́wọ́ àbí tíṣú pépà ẹ jẹ́ ká sín sínú ẹ̀ tá a bá ní ẹ jẹ́ ká má sín sínú ọwọ́ wa ká sín sínú ìgúnpá ọwọ́ wa ẹlẹ́ẹ̀karùn-ún ni pé tá a bá rí i pé ó dàbẹ̀ ni pé ó fẹ́ rẹ̀ wá ẹ jẹ́ ká dúró sílé ẹ má jẹ́ ká lọ sí àárín àwọn ènìyàn púpọ̀ ká má kó àìsàn ràn wọ́n ẹ jẹ́ ká dúró sínú yàrá ká dá wà ní yàrá kan tó bá ṣeé ṣe tá a bá ní ilé ìgbọ̀nsẹ̀ táwa nìkan lè lò ẹ jẹ́ ká lò ó ẹ jẹ́ ká má lo abọ́ àbí táwẹ́lì àwọn ilé ẹlòmíràn ká dá lo nǹkan tiwa nìkan ẹlẹ́ẹ̀kẹfà ni pé tá a bá ní egbò tó ṣí sílẹ̀ si ẹ jẹ́ ká bò ó pẹ̀lú fúlástà àbí ká wá báńdéjì ká fi so ká má ṣe ègbò sílẹ̀ ẹlẹ́ẹ̀keje ni pé ìmọ́tótó níborí àìsàn gbogbo ẹ jẹ́ kí ilé wa kó wà ní ìmọ́tótó ibi ìdáná àti ibi tá a ti ń wẹ̀ ẹ jẹ́ ká máa fọ̀ déédéé àwọn ìnulẹ̀ tá a bá lò ẹ jẹ́ ká jẹ́ sá sínú oòrùn kó gbẹ dáadáa ká tó tù lò ká dẹ̀ máa pààrọ̀ àwọn ìta ti lò tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀keje ni pé àwọn oúnjẹ tó lè tètè bàjẹ́ ẹ jẹ́ ká gbé sínú fìríjì àbí ibi tó tutù kó má tètè bàjẹ́ àwọn nǹkan bí ẹran tí wọ́n ti sè ẹ jẹ́ ká má máa fọwọ́ kàn wọ́n jù tá dẹ̀ fẹ́ jẹ ẹran ẹ jẹ́ ká sè é dáadáa hmm, pẹ̀lú omi tó gbóná ká sè é dáadáa tá fẹ́ jẹ èso tàbí ẹ̀fọ́ ẹ jẹ́ ká ṣàn wọ́n dáradára ẹlẹ́ẹ̀kẹsàn ni pé ààbọ̀ ilé àti aṣọ tá à ń wọ̀ abọ́ tá à ń lò àti àwọn ohun tá à ń lò nílé ìdáná ẹ jẹ́ ká fomi gbígbóná fọ̀ wọ́n àbí ká fi sínú ẹ̀rọ tó ń fọ abọ́ tá a bá fẹ́ fọ aṣọ wa jẹ́ ká fi ọṣẹ sí i ká dẹ̀ fọ́ pẹ̀lú omi gbígbóná aṣọ tá à ń tẹ́ sórí ìbùsùn inú ilẹ̀ o aṣọ tá à ń wọ̀ àyí tá à ń wọ̀ sínú ẹ jẹ́ ká fi omi gbígbóná ká fi fọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá ni pé ẹ jẹ́ ká máa ṣí fèrèsé wa sílẹ̀ àti ilẹ̀kùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí atẹ́gùn gidi atẹ́gùn tuntun kó máa fẹ́ wọnú ilé wa tá a bá fẹ́ gba tá a fẹ́ fẹ́ mọ̀ pa ohun tá a ti sọ yìí dáadáa ó ní nǹkan tó ń pè ní app tó ń pè ní integrate app ẹ jẹ́ ká lọ sí integrate app ká wá ìlú báírọ́ìtì ká dẹ̀tẹ̀ a ó ní ìmọ̀ sí i lórí ọ̀rọ̀ tá à ń bá wa sọ tó bá dẹ̀ ṣeé ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jókòó sílé